fún mi ṣá. mo dẹ̀ ní kó tiẹ̀ kó kọ́ mi ní kọ́ọ̀sì ó dẹ̀ yarí mo ṣe ọdún tó jù mí lẹ́yìn o mọ̀ pé àgbà ẹ̀ ni. ó tó ń ṣe mí ò ṣe ọlọ́run tó bá mi tó tì mí débi tí mo dé àtiwọ́ náà jù bẹ́ẹ̀ o bísádé báwo ni ìwòsàn switch off fóònù ẹ̀. switch off kẹ ṣé ìwọ mọ̀ pé olówó fowó rárọ́ ni tá a gbé dání bó ṣe wà yìí ẹ̀jẹ̀ àbíkú òun náà fi dáṣẹ̀ tó bá tàn láàárọ̀ á kú lálẹ́ ó mọ tí mo rò ṣá ṣe ló kàn dàbí gbogbo aká pawọ́ pọ̀ lódindi ká sùn wọn sí kóòtù tó ló kàn dàbí ìgbà tó ń gbá wa lórí lójú mi. <laughs> ẹ rí sọ but ṣé orí nǹkan tèmi rò ní wípé kò sí ẹni tí ó máa ta ọjà erùpẹ̀ tí ò ní gbọ́ owó òkúta that is certain. anyway mo ní news fún ẹ. good or bad. What dẹ̀ ló máa decide yẹn. Hmm. bí ọ̀sẹ̀ méjì sísìn mo kàn notice pé orí máa ń fọ́ mi wẹ́rẹ́ wẹ́rẹ́ òyì dẹ̀ máa ń kọ́ mi fẹ́ẹ́rẹ́fẹ́ inú náà dẹ̀ máa ń run mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. <coughs> ṣé o náà ló wá pọ́n léwé ló pọ́n bẹ́ẹ̀ ló sọ bí nǹkan bàbàrà kò lè symptom typhoid fever ni ṣòye ẹ̀sìn oògùn typhoid ló kàn máa lò sí máa ń ṣe mí náà máa ń ṣe mí. dókítà hmm? mo ti lóyún. um, Tẹ̀míládé mm-hmm. ṣé mọ́mí àti dáre ti gbọ́ àbí kí ló fẹ́ ṣe sí i kí ni mo fẹ́ ṣe sí mo fẹ́ filẹ̀ ni o torí ẹ̀ ni mo ṣe wá bá bọ̀ sùn kó ba ìlọ yọjú sí dájú àti mọ́mì kó ṣàlàyé fún wọn fúnra rẹ̀. ẹ wá o kò sí ohun tó dùn tó bàbá àkókò kí ló fẹ́ sorúkọ ọmọ ẹ̀ but ẹ jẹ́ ká jọ dárò o àti bí junior ó gba àròjinlẹ̀ now èmi ti kàwé tán òun dúró de lẹ́tà ni kí n lọ serve ìlú òkè ni mo ti wá ìlú mi jìnnà sí bíbá ẹ tèmi bá lọ serve ta ló fẹ́ máa tọ́jú ẹ bàbá ń bá rí ẹ̀wẹ̀ bàbá ẹ kì í ṣe ẹran rírọ̀ ẹ já o. tó hmm, tó ni torí a kì í nígi lọ́gbà ká má mi èso ẹ̀ èmi fúnra mi gan mọ̀ pé alára pé adékọ̀gbẹ́ alábì kò ń ṣẹran rírọ̀. Hmm àmọ́ o ẹ̀gbọ́n ẹ̀ ni màá rán sí torí ẹ̀gbọ́n ẹ̀ tí mo sọ yìí kò lè jẹ́ kí èèrà kó rìn mí. orí àpẹẹrẹ àtètè níran àtètè gbé ní kù fọ́ òṣìṣà orí ẹ ló gbé ẹ ò sì rọ́wọ́ mú orí ẹ ló gbé ẹ ò sórí ire ara ẹ wá wo rò ẹ ọmọ. ayé àbílẹ̀ ẹ̀rẹ́ òórùn mú bọ̀ mi ọmọ rògbòtú bíi ìdí àlùbọ́sà mo wá ṣe kínní kan láìpẹ́ yìí gbogbo àbúrò ẹ̀ pátá lágbolé pátá gbogbo wọn là á fẹ́. dáàdì o. ẹ bá yẹ gbogbo túrú túrú rẹ wá. ẹ wá mọ̀ pé tèmi náà máa túṣe tí bá máa táyé mi wá báyìí ilé yìí ni màá yà sí torí mo rí pé tó ọ̀kan láyà ṣe. dáàdì <laughs> ẹ jọ nípa ọ̀rọ̀ yẹn kojú tí ìwé kékeré gbà mí o. dá mi fòfó ń sẹ́nu kọ́ má jẹ lé lókù àǹbábúrò mi ni ilẹ̀. ẹ̀gbọ́n mi kò tó kọ́ọ̀lù láti London ni. wọ́n béèrè. wọ́n béèrè wọ́n ní sálàáfíà lẹ́wà ẹ ẹ mọ̀jẹ́ bínú torí tí mo bá wá ọ̀rọ̀ ọ̀dùnnú ọ̀rọ̀ ayọ̀ náà ni ẹ eh, mọ̀jẹ́ bínú. àdúpẹ́ ah, àbí ọ̀rọ̀ lèyí ti bọ́ sí. ẹ eh, kò ì bọ́ sí ó kù díẹ̀ àmọ́ tí mo bá wá àmọ́ yóò dáa fún un. náà ah, rí ó dùn orí ọmọ ẹni ìbájọ́ ní àbáyọ̀ eh, tèmiládé ni mo rí o pẹpẹsẹ ní bá ṣe à ń sọkún ní ń tomi lójú bí egbére kí ló ń ṣe ọ bàbá rẹ ńkọ́ dáadáa lọ wa ah, ìyá rẹ ńkọ́ dáadáa lọ wa ọkọ ayọ́kẹ́lẹ́ rẹ ńkọ́ ó ní òsè nǹkan tó ṣe kí ló à ń ṣe ọ bàbá ẹ̀yin náà lẹ tó bàbá bóun sọ̀rọ̀ pẹpẹsẹ òun sá òun fẹ́ra kù. ọmọ ìdójú tì mí. Dadi ọmọ ìṣèwé lè fún mi tó jẹ́ pé kíkiri báyìí ló kù kò ṣetán nílé ìwé ah, dádì ọmọ ìsìn mọ bí bàbá ẹ ṣe fẹ́ràn ẹ tó. ojú mi ti wá àbúrò mi ọpẹ́ ni ká dún kí ni mo ń tì lèmi àǹkan ládùúgbò wa wọ́n tó mẹ́fà ọkọ bí ẹ máa yà bí àfẹ aláìní àbí àgbo bí ẹ taari kùn ló wà ní síta báyìí náà lóyún mo wọ kó o mi bá àbí bí àkànmọ́lẹ̀ bí tí wọ́n máa tapolé lórí tí àwọn òkè náà mọ ní jẹ́rán ní ẹ̀ńkú kí mo ní kí oyún náà lẹ́nu tó o bá sì àrọ ọkọ̀ ọmọ wa ọmọ kan gbogbo rọ́ bí ọ̀rẹ́ òṣùṣùn báyìí ni ń bẹ́ńtà. ọ̀gá ìfẹ́ kéèyàn jókòó mẹ́wọ̀n. ẹ sì wọlé. ẹ ṣe ń gbọ́ sà á wà Okay ó lóná ẹwà sí pọ̀ ó wá ń bẹ̀bì o tún níwà jẹ́ ìpè wa. ẹ̀gbọ́n mi ẹ dúró ẹ má pè wá ṣé pé ẹ tó fún tèmíládé lóyún ó wà ń tàbí. lẹ́tà mo ń bọ̀ fún mi ìṣẹ́jú kan. kárí lọ́dà fún. ejú náà ló ra okoko mbẹ́mi mọ̀ sọ̀rọ̀ kò sí ìlú ìṣe. ìtanáàlú. adékọ̀wé adékọ̀wé ẹ̀ṣọ́ àwọn ọmọ ìwà fún ìpínlẹ̀ kí ló fẹ́ fi ìfọ̀sẹ̀ adékọ̀wé. sọ́ọ́ni ọ̀nà àjọyọ̀ jẹ́ kó ọ̀nà àbí ọmọ ọ̀nà ọba ni mo pè wọ́n ẹ̀mí ìmọ̀ ìmọ̀ bí ẹ ṣe ṣe jáde lọ́wọ́ ọba ni mo ṣe bí ìmọ̀ ìmọ̀ pẹ́ nígbà yẹ ìmọ̀ pẹ́ ìlà yẹ mọ́. ẹ̀jẹ̀ bá ń bẹ̀ wọ́n yìí. mo bọ́ sọ̀rọ̀ ọ̀bọ. àbá ferú ilé ìṣe ìwọ̀n ọ̀bàjẹ́ gbà mo bọ́ tó yìn sókè ìwọ ìwọ yẹ tọpa o sóòsì mọ̀ pẹ́lẹ́ mi lóun náà o. ṣé o rí bẹ́ẹ̀. èèyàn wá fún ọmọ lóyún lábẹ́ mi nínú ìbàyí kò tí ì bẹ̀rù bó ṣe dúró. kò burú. màá nì lọ bá yí ẹ̀. mo bọ́ sọ̀rọ̀ ó burú. dadi mo ní ìlà dadi ṣe bẹ́ẹ̀ là ń bá wí látàárọ̀ etí ẹ̀dẹ̀ sọ̀rọ̀. <laughs> Eh, máyò máyò èèyàn tó ikó èèyàn jọ máyò òwe gbélé ẹ̀ mi pa fún mi ó sì ti yé mi àṣẹ gbígbédègbè ẹ̀yọ̀ ni mí ẹ̀yọ́ dáa bá àrùn èmi ò bínú àmọ́ kí mi náà wọlé lọ ní ìsìn kí n fa sàkábùlà yọ. o ti o. o ti. kí ni ẹjọ. ẹ̀ẹ́dẹ̀ wa máa wò kọ́lọ̀ máa jẹ́ ká rí láburú ni o bàbá ọkọ mi náà ń ṣèyàn bẹ́ẹ̀ o kì í ṣe oníkanra tẹrú tọmọ ló kó mọ́ra o ilé ìkọ́ rẹ̀ fẹ́ bí òun nù o lágbára Ọlọ́run a sì ní fojú sunkún kankan nínú àwọn ọmọ wa ẹ jọ̀ọ́ ẹ má bínú. ọmọ òbí náà ó ti tán náà mo parí tó kí sì lọ padà wá tí ọkọ ẹ jẹ fún. ẹ̀gbọ́n mi ẹ má bínú. lórí <laughs> táyà ẹ̀yin náà kúkú náà ló dájọ́ àbí inú kan náà kọ́lé ìjọ ni. ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run tẹ́ mọ̀ pé ó bọ́ sí àpò bínú mi ni ah. ẹ̀yin náà mọ̀ bí tèmi bó ṣe jẹ́ lọ́wọ́ mi ṣé ẹ wá rí baba Tẹmíládé àwọn ọmọkùnrin òde òní pẹ́kàǹgò ni wọ́n kò sí ní tó fèrò pẹ́kàn stay sọ́kàn láéláé kí ọmọ ọba tètè ni bí labalábá ṣe máa torí òdòdó kan bó sórí ọkàn iṣẹ́ wọn nù. ọ̀wá lélẹ̀ tí ń pò yìí jẹ́ ká fà lójúmọ́ra ó dàbẹ̀ pé ó bẹ̀rù wa díẹ̀. ṣé ẹ rí gbogbo èrò ọkàn mi ni pé tó bá ti parí dìgírì ẹ̀ kó lọ ṣe mástà níbi tó bá ti ń àfi bó ṣe gbélé yọ àmọ́ bọ́dọ̀ ṣe wá rí yìí o kò tiẹ̀ le rárá a máa ṣe máṣà ẹ̀ ní kitchen. ẹnu kitchen ó sì tó ń gbélé náà ni o báyìí wá ni àtàdánù òpé kó gì ọmọ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ kò pé ọmọ ṣe máṣà ṣe ǹdó tó ṣẹ̀gbọ́n máṣà náà kò pé ọmọ tó ń kà àwọn olóyìnbó pa òwe once beaten twice shy pàdé lè bàbá ẹ ó dẹ̀ lọ fàbọ̀ yọ bẹ́ẹ̀ yẹn dúró ṣé retired sọ retired sọjà rí bàbá ẹ ni. bọ̀sán dáàdì mi ló ń sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ yẹn. kí ni mo ti sọ tó burú jù kí ni mo ti sọ tó burú jù ṣé tí bàbá ẹ bó ṣe gbébọn tó yín yẹn tó bá ti pa àwa méjèèjì nǹkan kí la fẹ́ máa sọ. dáhùn Bisade ó rẹ̀ sọ̀rọ̀ náà ó rẹ̀ dákẹ́ àbẹ̀ máa sọ pé torí pé ayérayé ọ̀làjú àmọ́ wa tẹ́jú ògbè mọ́lẹ̀. ẹ bọ̀sán sori má jẹ́ kí atúnwakọ̀ lọ sẹ́yìn ẹ̀wọ́ ń fi ni pé kò sẹ́ni tí ó kọjá àṣìṣe bàbá ẹ̀ ló lè ṣerú ẹ̀ wa mọ́ ìyẹn ti lọ nìyẹn àti wípé ẹ̀gbọ́n ti bá wọn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú according to her so mo nígbàgbọ́ tá a bá lọ bẹ̀ ń sìn wọ́n máa fojú rere wò wá ẹ́ àbí kí n solution sìn. solution ní tèmi o ní tèmi ni mo sọ o èmi ò nílé wọn dé torí èmi ní ẹ̀mí ara tèmi lò tí wò bá lẹ́mi tiẹ̀ ló lè gbàgbé lọ bọ̀ tí nǹkan bá cool down mo lè wá show up. bọ̀sùn why are you so difficult tó bá mọ̀ pé relationship yìí ti sún ẹ ò dé sọ fún mi náà kí ló tún ṣe báyìí fún mi. ọ̀rọ̀ ẹkún kọ̀ à ń láyé ra wa ni adélèyé lásán èmi rèé èmi ni mo lóyún ìbọn ni bàbá ẹ̀ fà yọ tí bàbá ẹ̀ bá tún wá gbọ́ pé mùsùlùmí ni mí second world war bẹ̀rẹ̀. ó dáa tó bá yẹ pé ẹ nítorí yẹn ló ṣe ń bẹ̀rù ṣé wàá purọ́ fún ọ pé christian ni ẹ. láyéláyé i can never compromise my religion jẹ́kí n sọ tọrọ fún ẹ mùsùlùmí ni mí inú mi náà lè sí mi ò lè parọ́. ọgbẹ́ni mùsùlùmí a ti gbọ́ sọ àti àdẹ̀jẹ́ christian náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Oge kí kí nìkan tó fẹ́ kọ́ ọmọbìnrin ṣe ń sìn tó ó ń sẹ̀mí bọ̀ ó ń sún mi bọ̀ ó ń sún mi bọ̀. ó ń sún ẹ ó ń sún ẹ wo mo ní temporary solution kan ṣó yẹ ń sìn ìwọ ò ṣe lọ yọjú pé wọ́n lo lóyún kó o dúró gẹ́gẹ́ bíi fake ọkọ ìyàwó tí máa wá rí i pé ilẹ̀ fẹjú dáadáa ó ti di ẹlẹ́rìn ó ti kúrò ní tóníbọn èmi á wá yọjú pé èmi lọ́kọ ìyàwó ọ̀ríjínà o táyà pé dandan kéèyàn kan yọjú kó claim mi kí bí sáré lọ gbà ṣe ẹ ṣe. irọ́ bí sáré ò gbà mi ṣe ògbọ́n tí wọ́n wí ni wọ́n ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà nítorí pé ó fi ọgbọ́n ṣe bọ̀ ntí bí sáré bá ní èmi ni mo ní ntí èmi náà bá dẹ̀ ní bí sáré ló ní olúwa mi inú mi ò bá dùn tó bá lè lọ yọjú kíkiní lè lójú gẹ́gẹ́ bí o ṣe ń sọ pé o fẹ́ kó lójú yìí. mo ń ah o kò da ya ya irú tí ẹ bẹ. mo ń fìrì ni ọmọ ìpínlẹ̀ àná mi mo wà. ilé àná ẹ̀ àbáná mi. Ah. for now for now àná ẹ̀ temporarily. Mm, okay sorry. kí lè máa jẹ. <laughs> ebi ò pa wá. bọ̀sùn tí èkè zi náà.

adékọ̀gbẹ́ aláwápé alábí triple a. ẹ eh, ẹ eh, bísádé ọba fẹ́mi lórúkọ mi sá. that's right eh, that's right ìwọ ń kọ́. Ah, bọ́sùn bọ́sùn lórúkọ mi sá. no sir abdulkareem lórúkọ mi sá mùsùlùmí ni mí. ẹ̀sìn wo ni wọ́n sì ń ti ẹ̀ jàre torí ìdílé onígbàgbọ́ làwa ti wá. christian ni mi sá. christian ni ẹ that's right ṣáà fíà ni inú mi dùn gan ìyàwó mi ni òun náà ni ìyá ìyàwó ẹ̀ mi ní láti introduce ìyàwó ẹ̀ sí ẹ mọ́ àbí <laughs> eh, that's right èmi pẹ̀lú ẹ̀ ní gbólóhùn ọ̀rọ̀ bíi méjì tàbí mẹ́ta jẹ́ ká lọ. olùwọ́ eh, ìnira dúró kàrí màbí kí ló ń jẹ. let's go. take it easy now. gbà àkọ́kọ́ náà jẹ́ kí n kọ́kọ́ apologize má bínú ọjọ́ first time tó wá sí ọ̀dọ̀ wa tí mo yọ̀bọ̀ sí ẹ má bínú ṣùgbọ́n inú ló bí mi mi ò ṣèyàn bẹ́ẹ̀ o mi ò ṣèyàn bẹ́ẹ̀ àtọ̀ sórí téèyàn bá ti ní ọmọ kan tó bá jẹ́ ẹyin lójú yàn bí wọ́n ṣe máa máa ra bàbá pé kí nǹkan má ṣe nìyẹn tí mo plan fún tèmi ládé òun kọ́ nìyẹn bẹ̀tẹ̀ eh, síbẹ̀síbẹ̀ ó bà ní kò lè bàjẹ́ má bínú ṣùgbọ́n. now ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ originally ni pé sórí èyí ìbábí òun ni ọkọ ọmọbìnrin tí èèyàn bá ní lákọ̀bí láti ìsìn lọ màá fẹ́ kó ríra ẹ gẹ́gẹ́ bí àkọ́bí mi èmi náà dé máa rí ẹ gẹ́gẹ́ bí àkọ́bí mi gbogbo ohun tó yẹ kí tèmiládé máa ṣe níbi iṣẹ́ mi ní gbogbo ẹni ìwọ ló máa máa ṣe nísìnyí ah. o ti gbọ́ bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn. mo ti gbọ́ sábà ẹ ẹ ṣe. má jẹ́ kẹ́rù bà ẹ́ má wulẹ̀ jẹ́ kẹ́rù bà ẹ́ rárá àti rárá má gáìdì ẹ̀ mo wá bẹ̀ fún ẹ mo ní kó máa rí mi gẹ́gẹ́ bí bàbá ẹ mo ní mo ti rí ẹ gẹ́gẹ́ bí àkọ́bí mi ó rẹ̀ ní ṣìṣe lágbára ọlọ́run. ọ̀lẹ́ tèmi dà. sáà. ti sọ fún ọkọ ẹ̀ lọ́la ẹ̀ẹ̀mejì ẹ̀ máa rí mi àníbi kan tájọ fẹ́ dé ẹ̀ẹ̀mejì mi kán ni o ẹ ti gbọ́ pẹ̀lẹ́ Karimo àbí kí ló ti porúkọ rẹ̀. ẹ ṣe sàn. ẹ ṣe sàn. house. Daddy, be my beautiful girl. Thank you very much. Ibi tí màmá gbére o. Sir. Mo kàn rí pé pẹ̀lú condition tí òun wà yẹn, mi ń fẹ́ kẹ́ máa lọ há mọ́ra yín ní campus lọ́hùn yẹn. Mi fẹ́ kẹ́ wà comfortable dáadáa. O gbọ́? Um, wo bẹ yẹn tèmi. Ọlọ́run á sọ láyọ̀. Apartment àwọn ọmọ nìyẹn àkọ́tún wá dẹ̀ pẹ̀lú ah, ah, dining table fún àwọn ọmọ òun lélẹ̀ and uh, kitchen they are very big one. Eh, Bisabi. Sir. Wo yàrá yìí. Màá fi hàn ẹ́ tó bá yá. Yàrá ẹni tó jẹ́ olórí ilé yìí ni which is you. Ìwọ nìkan ló gbọ́dọ̀ máa lò síbẹ̀ ìwọ nìkan ok ẹ jẹ́ àlọ́ wòye kù. Here we Yeah, yeah, yeah. yeah. This is your living room. Bisani. Sir. Which room, any? And uh, the private sitting room ẹ jókòó. bẹ́ẹ̀ ṣe wá síbí báyìí á tù yín lára kò ní gbóná mọ́ yín kò dẹ̀ ní tutù jù mọ́ yín. now mo rò pé ẹ̀ẹ́mẹ́jì gbọ́ discussion èmi àti lọ́ọ̀yà nínú mọ́tò ńgbà tá à ń bọ̀ kó tó di pé mo decide pé kó lọ prepare àwọn document kan mo ti take decision kan nínú ara mi. No decision náà ni pé bí Sádé ló máa máa ṣojú mi nínú gbogbo business mi pátápátá. gbogbo tó yẹ pé èmi ni mò ń sign ni mò ń fọwọ́ sí àwọn bank account kan wà pé mò ń gba contract ni mò ń ṣe agreement pẹ̀lú èèyàn ni eh, bí Sádé ló máa jẹ́ signatory nsìn to everything except personal account mi àtàwọn kan kéékèèké tó private sí mi ṣé yín so what's your journey? Daddy. No, no, no. mo dúpẹ́. excuse me Eh, eh, eh. ẹ mi fẹ́ gbọ́ nǹkan mi fẹ́ gbọ́ nǹkan láti ẹnu ẹ ló ti gbọ́ tí mo bá ṣe fún ẹ o ni mo ṣe fún that's all right. wọ́n ní àwọn parents ẹ̀ wọn náà lọ Kútọ̀nù. Kútọ̀nù. àbí. bẹ́ẹ̀ ni Kútọ̀nù náà lọ. láyọ̀ àti àlàáfíà ni wọ́n máa dé ṣùgbọ́n wọ́n á dẹ̀ dé báwa náà láyọ̀ àti àlàáfíà tí wọ́n bá ti wá dé sórí gbogbo ohun tó jẹ́ ẹ̀tọ́ látọ̀dọ̀ tí sọ́dọ̀ tèmi àti tó jẹ́ ọ̀tọ̀ látọ̀dọ̀ tèmi sí ọ̀dọ̀ tí àpọ̀lọ̀ ń ka. ṣùgbọ́n ṣé n sá ṣẹlẹ̀ ilé tí wọ́n pọ̀jù. èmi àjẹwọ́. Ìsàdé tí kì í zì náà. Bísádé, ẹ̀bẹ̀ sí mi fẹ́ bẹ̀ ẹ̀ pọ̀ o, because bí dáàdì ṣe náwó falẹ́ ọjọ́ mẹ́ta yìí, ẹ̀ ó wà quite unusual. Má bẹ́ẹ̀ nítorí Ọlọ́run pé kó o ní sùúrù kó dé kẹta ògùn kọta fẹ́ gbà lọ́wọ́ dáàdì kó tó yarí pé ò ṣe mọ́. in fact i am disappointed ah, kí ni big deal ní gbogbo kọta fẹ́ gbà. ah big deal wà mẹ́ boss big deal wà mẹ́ akana wa bẹ́ẹ̀ bí bí bí bí bọbọ ṣe mú káàkiri tí dájú ṣe mú mi káàkiri ni òun ṣe kókò sí bíldìn bẹ́ẹ̀ tí wọn mú mi lọlé ẹbí tí wọn mú mi lọlé ara mú mi wọlé ilé wa ilé wa akíló lè tó yẹ àmájẹ kókó kókó rẹ dìbìlì mọ́ mi lọ́wọ́ náà ìwọ ìjọ tó lọ lọ́wọ́ náà lọ síbẹ̀ lọ tẹrí gbà kan yẹn fọ èmi o mi ṣe mọ mi ṣe mọ mi ṣe mọ wo wo wo tó bá lè wò ṣe mọ jẹ́ ká fi lẹ̀ a lè má bẹ́ẹ̀ náà. ìsàlẹ̀ ló ń ṣẹlẹ̀ ọjọ́ mẹ́ta yìí ẹ jẹ́ òfin bí kòkòrò àwọn àwọn ọmọ òun jọ lójú òun tutù láwọ̀ ó ti wọ́n sọ ẹ̀dùn ọ̀gá aláṣọ àràbàrà má ta lọ jẹ́ kí n lọ fọmọ nígbà. yẹ̀wò kọ́ndí ẹ kò sí condition to permanent ẹ bí ayé ṣe rí káyọ̀ ní pàmò ẹ tí kòkòrò wà àmọ́ òdì ìṣe díẹ̀ eré ní gbogbo ẹ̀ náà kò sí kòkòrò kan bì kan ó kàn dàbí kò ń ọwọ́ mi lókè ọmọ ni máa fi gbé jù ní iṣẹ́ ìfẹ́. máa kú náà ni jẹ́ ẹ jọ táwọn bàbá yẹn. aago mẹ́rin ni. you are very very stupid èmi gan mọ̀ pé mo gọ̀ ẹnu wo ni mo fẹ́ fi sọ̀rọ̀ fún ọ̀tún bá ń sìn wọ́n máa ní eh, excuse me sir mo kàn kí n sọ fún yín ni wípé èmi kọ́ ni ọkọ Tèmiládé Bọ̀sùn ni hmm. mo ṣọ́ọ̀ pé mi ò nílò less than oṣù kan lẹ́wọ̀n èmi ń ṣọkọ ayédèrú Bọ̀sùn ni ojúlówó ọkọ àwọn méjèèjì ń fi mí kọ ọlá àti ọ̀làjọ wọ́n máa lò tó bá yá bẹ́ẹ̀ èmi tí wọ́n fẹ́ forí mi fágbọn mi ò ní dúró jẹ́ o bó ṣe ń pẹ́ sí òun ló ń léwu sí ìràwọ̀ ń dájọ́ lẹ̀ ó sọnù òní ni. ẹ ṣé o sì kò sí láyé ńkọ́. àlàáfíà ló wà sàn. àlàáfíà ló wà. bẹ́ẹ̀ni sàn. ẹ kí ló wá ṣẹlẹ̀. mo kàn fẹ́ yín fọ̀rọ̀ kan sàn. èrò ọ̀rọ̀ wo ni. ẹ sà mo fẹ́ kọ́kọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí sà. ẹ jù. it's okay it's okay. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. ẹ ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sà ó dá lórí ọ̀rẹ́ mi bọ̀sùn ẹ ṣe rí bọ̀sùn. Ah, ah, ah. wo mi fẹ́ gbọ́rọ̀ ọmọ yẹn bí mi fẹ́ gbọ́rọ̀ ẹ̀ bí rárá àti rárá mi fẹ́ gbọ́ létí mi sórí ọmọdé ni ẹ o èmi gan fúnra mi gbogbo nǹkan ni mi ò ní ṣùgbọ́n mo ní oògùn àgbà ìfura òun dẹ̀ lóògùn àgbà ṣó ti yẹ ń sìn mi ò fẹ́ mi ò fẹ́ ríwọ pẹ̀lú ọmọ yẹn mo ara rò fún mi aráàlú fún mi pé gbogbo wà burúkú ayé pátápátá òun ló máa wà lọ́wọ́ ọmọ yẹn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́dẹ̀ ló máa jẹ́ sí ẹ bẹ́ẹ̀ ni mi ti à fẹ́ kó mu wá sínú ilé mọ́ rárá àti rárá mi ò fẹ́ rí mọ́ màá dẹ̀ báyàwó ẹ̀ náà sọ̀rọ̀ ẹ̀ méjì mo fẹ́ kẹ́ yẹra fún o ti gbọ́ mo fẹ́ kẹ́ yẹra fún pátápátá kò kò yẹ fún ẹni tẹ́ lè jọ máa rìn rárá nítorí ọjọ́ orí nìkan kọ́ òun la ṣe ń ṣọ̀rẹ́ ó máa tẹ̀lé mi débi kan tí bá dáwọn àlejò lóhùn. ọjọ́ ọjẹ́ masquerade ọkùnrin ló ń ké sí ẹ̀yẹ méjì ìjáṣà. alárápé adékọ̀gbẹ́ ọmọ alábí triple a èmi nìyẹn ó ṣe ìyángán. ẹ àdàbàmàlà wọn wọn tún ti fò lọ sí amẹ́ríkà bẹ́ẹ̀ ni tiẹ̀ rí àmọ́ ṣá o bí kì í bá a ṣe wípé bush ń wá pípọ́n ojú mi ìyàwó mi gbọ́dọ̀ fò kúrò ní ìlú wọn yẹn latest by weekend. kí ló fẹ́ ṣe fún bush. àwòdìgbọ́ máa gbébọ̀ ọdúnbẹ̀ múra ọjà ìran bàbá ńlá jẹ́ kí ló fẹ́ fàṣà ṣe. <laughs> màmá àti tẹ́mi nǹkan. àlàáfíà náà wà àlàáfíà náà ọjẹ bisade nìyẹn bisade bisade tó ṣe ti bí fọmọ ẹ ah ok ìrẹ́ni. òòṣà ìwọ ni fọmọ mi lóyún ah. ọlọ́run máa fẹ́ o torí wípé mo ti ní màá ní kí àwọn gòdògòdò kan kí ẹ mọ́lẹ̀ kan ná ẹ kan wá tì ẹ mọ́lẹ̀ nítorí kó bá a lè mọ ìtọ́jú ọmọ tó fún lóyún lọ́jọ́ iwájú ṣùgbọ́n bàbá yín ní kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ lọ́tọ̀ mm, kò rí bẹ́ẹ̀. ó kú yorùbá bọ̀ wọ́n ní báwo rẹ ní bálà ọ̀là kì í yá bọ̀rọ̀ sórí ọ̀rọ̀ tó rí àti ọ̀rọ̀ fọ̀ dìde ni wá ó tún kọjá àtàpàtà dìde àmọ́ ṣáà ọ̀rọ̀ tẹ̀yìn mọ̀ sí yóò rí bẹ́ẹ̀. Hmm, wo rẹ̀ ń sìn ìwọ wo bàbá ìyàwó ẹ̀ ẹ́ diamond lani ìyẹn wá jẹ́ kó já sí wípé márèjì sọ̀wọ́ di millionaire somehow ọjọ́ ọjọ́ òfófó nìyẹn mi mọ́ ó ti bẹ́ jù ẹ mi mọ́ ṣùgbọ́n ètò mo sọ yẹn kó wà lọ́pọ̀lọ́ ẹ̀ lọ́hùn. ó ti wà ń dọ̀rẹ́ ẹ̀ mú ẹ̀ àbúrò. Hmm. ǹjẹ́ o ti gbọ́ adé ọ̀jẹ̀ motors rí o gbọ́ rí àwa tá à ń jẹ bẹ́ẹ̀ rí adékọ̀gbẹ́ ọ̀jẹ̀wùmí motors <laughs> àwa la dá sílẹ̀ kó tó wádìí ipa rí i pé kò ju táwọn ọmọ wa lè máa mójútó lọ ìyẹn túmọ̀ sí wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá láti ọjọ́ tó ti pẹ́. wo ọmọ wa ni wọ pàápàá àríléyàn ká ni wọ pàápàá ní gbogbo ọgbà yìí kò sí ohun tó náwó sí tó mú lọ tó bá ṣètọ́jú ọmọ mi dáadáa kò jù bẹ́ẹ̀. gbogbo ohun tí mo sọ ṣó yàtọ̀ sí ohun tó mo ti ṣàlàyé gbogbo bó ṣe sọ mo ti ṣàlàyé ẹ fún ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ ọ̀jẹ̀ ní fi kú yà wá kò ní yà wá ìṣúná ò wo tó bá jẹ́ pé mo ti lọ kí junior tó dé tó bá ti dé ní kó bá mi lé kíákíá. kásá lọ mú ẹ ló wá wò kì í ṣe mi. èyí tí mo wá kọ́kọ́ sọ síwájú nǹkan ṣètò ọmọ ni mo sọ ni. torí junior náà ò yé mi lẹ́nu jọ́ mẹ́ta yìí ìjẹta ló sáré dé ló ní òun tó wọ́n in contract fifteen million naira ló bá ní kí èmi àtìyá òun ká mo wá kóun fi wẹ̀. ta ló yẹ kó wẹ̀ fúnra wọn náà lóyún kò fún ọmọ mi lówó kó lọ fi wẹ kọ́ńtíráàtì mọ́tò tuntun ló lọ mo jẹ́rìí ẹ̀ ẹ̀rọ jẹun tó ń sìn ọjọ́ ìléyà. after you. Ah, thank you very much. bisade bisade. bisade nìyẹn o àdúrà oh, ọmọ dáadáa tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dẹ̀ kú oríire ti contract <laughs> aláṣẹ̀rí kúnlá ń bẹ̀ o. láti yẹn ti lọ sa. <laughs> actually another one hundred and six. contract fifty million ti lọ. fast lane làwọn wà. ọ̀dà kristi àṣeyànù. àmì sà. wo bisade ni. bisade junior nìyẹn o mo fẹ́ kẹ́ mọ́ra dáadáa nítorí pé ẹ máa ní nǹkan láti jọ ṣe pọ̀ láìpẹ́ yìí. that's right that's right. that's right. Yeah. Isade junior ni. kí wàá ní àti máa ṣe ọ̀rọ̀ táwọn ará ìlú pàṣẹ fifteen náà. Ẹhẹn Mr. Kini dáàdi pé orúkọ yẹn náà. Oh, you are Mr. Ekuro pè mí ní Bísádé. Ẹhẹn that means pé ẹ̀yin ò jọ àwọn èèyàn tó máa ń ṣe gàgàgà wọn bẹ̀rẹ̀ báyẹn. Ọjọ́ orí kò máa ní nǹkan ṣe pẹ̀lú àjọṣepọ̀ báyìí. Ah. Um, ẹ nígbà tí bá pè ní BS ten àbí no. all right. lórí ọmọkùnrin kẹta tó jẹ́ àwọn ọdẹ. adamu sí fún yàtọ̀ nìyẹn. no èmi ti sọ fún ẹ jẹ ká ṣètò òun kan fún kan bóun wá bíi twenty five million kan òun kó get out of it. and to start with and um, BS um, project kékeré tó wà lọ́wọ́ mi yẹn àjọmọ̀ṣe ni hmm. and tábí máa fi parí everything ó yẹ ká ní bíi profit six million naira so we we'll, split it three million naira each. Eh? exactly. àmín. Ah, <laughs> torí yẹn a ń difficult. Eh, mo tẹ̀ máa fẹ́ See, I'm in your kan. Hmm. yeah Asanin club members ni mo fẹ́ introduce you see. Asanin. yeah um, I guess mean Asanin. Asanin. <laughs> anyway, um, Asanin means Association of Nigerian Young Millionaires. <laughs> okay. adé orí mi ká ní mo lójú inú ni ṣé bí mi ò bá mọ ẹni nínú ẹni mi ò bá mọ̀ pé bísádé lọ́kọ bọ̀sún lọ̀rẹ́ bí ẹbí mi ṣe gbà á ni ẹbí tiẹ̀ náà gbà mí ǹjẹ́ mo gbọ́dọ̀ sọ fún pé ojoojúmọ́ ni mo fi ń làlà nígbà tí ò sí nílé hmm. see the picture of a lovely husband. Semilade. Semilade. Yes, dear. Ah. Hmm. Oh, shit. Tèmiládé àṣewọ̀ gan ni ẹwà kí ni ó ṣe máa dún létí tí mo bá sọ wípé gbogbo ọjọ́ tí mo lò ní excursion pẹ̀lú ìkanra ni torí mi ò rí ẹ Tèmiládé àṣé mi gan lọ̀dàlẹ̀ ọ̀rẹ́ kì í ṣe bọ̀sùn káyaláya máa wù mí kó máa dá mi lọ́rùn toyúntoyún Bísádé ó hmm? lè àtàkùn ojú àlùmbá ìjà ìbéèdè kọ́ ó ṣàṣà nínú ọmọ olówó ló lè ní ẹ̀mí ìrọ̀lẹ́ tí ó wà lára Tèmiládé tó bá pẹ́ńsù lásán fún a ní òṣèré ọlọ́run á fi sápò tó bá wàrà mọ́tò fún un kọ́ bẹ́ẹ̀ ó tó tilétilé ah! ó ti wà lágbèdè méjì ayé òun ọ̀run báyìí ó kú kí hmm. ọlọ́run kọ́ mi mọ̀ ọ́n ṣe kó má jẹ́ kí ara borí mi àmín. ìjẹ́ orí ẹ̀dẹ́ kọ́ lóyún tí mo ní yìí èmi ò mọ̀ wípé ọkùnrin ti di ọjà òkùnkùn. tèmiládé tèmiládé ṣé o tún ti bẹ̀rẹ̀ sọkúsọ àbí. bísádé òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni alẹ́ èèyàn rẹwà ẹ lójú ló pa ṣé òjò ló ṣan ìwà rẹ̀ kúrò ni anyway mo lọ sílé yín nígbà tí o lọ fún excursion mo jẹ́ dodo àwọn ẹbí ẹ̀ gan o irú ẹbí tí mò ń gbàdúrà fún láti ní gẹ́gẹ́ bí ẹbí ẹ̀. Oh, bólú ń gbà ìyá tí màá gbẹ̀rẹ̀ sí wá fún wa kó o fún lówó tiẹ̀ kó o wá ràgbàdo bọ̀ tó rà lókì kankan mọ́ nílé yà á lọ má pẹ́ o kémi náà tó ní wọ́n lọ ibi tí mo tamori ọkọ mi káforí àjànàkú yìí àlá bàbá rẹ ló tiẹ̀ fi gbogbo rẹ̀ jọ pátápátá pé kọ́ mo mójú lọ ọjà kó lọ ìra tó dáa wálé mm. ọmọ ni tèmiládé ọmọ dáadáa ni so wàá rí báwọn ọmọ òun dàbí ẹ̀ ń bó ti fẹ́ra kú ni eh, rẹ ga <laughs> ẹ eh, dadi mi ńkọ́. ó jáde. <laughs> ilé ọkọ mi ah, ilé káàbọ̀. bisa adébọ̀ ọgbọ́ yẹ yẹ ah, ah, ẹ̀gbọ́n mi báwo ni trip yín ṣe wà ókè ẹ ti dùn jù ẹ wò nígbà tí mo rí ìyàwó yín hmm, wọ́n ti fine jù hmm, ó ti dùn jù. ó dà báwo. Muy bien lákọ̀ọ́rọ̀ àwòrán tá a yà ní lọ rè ó gbádùn rẹ̀ tó. mami èyí tó rẹ mi ti sanra. sanra fún àyè tí kò rẹ mi. ẹ bó ṣé kí n rè. ṣé kò sí. ní kò sí mami mo ń bọ̀. ìwà ìjẹun àmọ̀ bí ẹ bá tẹ̀ ti ríra yín báyìí wàhálà dénú wọ́n bẹ́ẹ̀ bá sọ tẹ́ ẹ sọ̀tọ̀ wàá bẹ́ẹ̀ ní o ká ìjọ sọ̀rọ̀ tọmọ tìyá o tó gbọ́. in fact ẹ̀gbọ́n mi fún ìgbà àkọ́kọ́ ní ayé mi mò ń fi ìpè mi ò ní ọpọlọ nítorí pé mi ò rí nǹkan tí mò ń rò ha ẹ ti go too far o too too far àti wípé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun lẹ́rù ẹ̀ tí ẹ̀rọ ìparẹ́ rárá ni hmm. nígbà tí tèmiládé máa kọ́kọ́ wá sínú ilé yìí gbogbo wọn lágbá tọwọ́ tẹsẹ̀ tí mọ́mí àti dáàdì bá dẹ̀ mọ̀ pé tèmiládé ò kì í ṣèyàwó yín ó máa dùn ó gan yín o. Hmm. àti wípé ẹ láti fi òpin sí abẹ́lẹ̀ jayán ẹ láti stop ẹ kí nǹkan tó get out of hand ṣẹgbọ́n. bolu it uh, it's somehow too late. ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ yẹn o. it's like i'm in love with Temilade. sọ fún bọ̀sùn pé mi ò fẹ́ mọ́ báwo ni mo ṣe fẹ́ ṣoyún inú mi. àbámọ̀ a máa ṣe é o. bọ̀sún já mi sílẹ̀ tán kò wo ẹ̀yìn wò fóun kọ̀ tí mo máa ń gbà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò máa wọlé mọ́. Hmm. mo dọ́kọ̀ délé dání mọ́ kí ni mo fẹ́ ṣe báyìí. kò yé mi o tìmíládé. Ah. Yemiyor. Hmm. Bir saniye. Çıkar dekin oraya. Ee, Excuse me, Joe. oh true life story ni mo gbọ́ lóòótọ́. nípa ta ni. nípa tápà tó ń ta apanla lábànlá ni hmm. ara ń fún mi wọn Bísádé kí ló ń ṣe ń bí. àti pé jẹ́wọ́ fún mi ta ló ní oyún inú ìyàwó ọ̀rẹ́ ẹ̀. ṣé ń ṣe pé. ṣe pé kí ni ṣòro pé mi ò ní gbọ́ ni tí ìgbà tí ẹ̀gbẹ́ mi yìí ṣòro pé lóyún nìkan mi lára níbi tí mo wà ni. ó dá mi lójú pé nǹkan kan ṣe orí ẹ̀ ṣé mi lòun lòun lòun sọ. bàbá wọn kò tó ṣe kọ́kọ́ mọ́ni jàre ó ran díẹ̀ fẹ́ ju obìnrin pẹ́ńtà fẹ́ fi gbòjú wọlé sọ fún mi tí ò dájẹ́ bẹ̀ láti bí oṣù kan sìn yìí ó sún mi yàrá ẹ̀ lọ́gbà kí ló wá káàkiri. mi ò rò mo ti ṣe time table gbèsè ayé mi kí n fi lé ẹ lọ́wọ́ kó lè máa mọ́nítọ̀ ẹ̀ lókù mo dín ìgbà bẹ̀rẹ̀ sí ní fọ́tọ́ sí mi lẹ́nu stupid girl. Bojela, Bojela, Bojela, lóòótọ́ ni. pé kí ni. Hmm. àṣẹ Elédùmarè ni ohun tí obìnrin bá ti bẹ̀rẹ̀ sí ní yàlè ibi ìpépejú ẹ̀ báyìí náà ti máa ń mọ̀ aṣọ́nà ló ní kí n lọ sáàfù ìwà àti bísádé ẹ̀bá kẹ̀ pa nínú kẹ́lẹ̀ láyé sáàfù ara yín bísádé a friend in need is a friend indeed. <laughs> bọ̀sán kí ni gbogbo àṣàmọ̀ tó ń pa yìí. èmi ni mò ń pàṣàmọ̀ èmi ni mò ń pàṣàmọ̀ yá àbí ẹ kò lè jọ mí lójú fún ẹ nígbà tó jẹ́ pé àti ìpìlẹ̀ ṣe ayé ẹ̀ báyìí ni ṣìnà ti jẹ́ koríko sùn fún ẹ kò dùn mí ṣòro kò dùn mí fún ọ rárá bíi bísádé ọ̀rẹ́ mi tó dalẹ̀ kò dẹ̀ mọ̀ pé kíyàn dalẹ̀ ọ̀rẹ́ ó kíyàn dalẹ̀ àwọn ọlọ́lẹ́dì again bísádé ó wà ló ń gba ti ìwà adìyẹ tó ti sábà yìí. bọ̀sán ṣé òun lóko tó sọ ṣá. ẹ ẹ mo rò kí n tó sọ tí mi ò fi rán ẹ sílẹ̀ àbí ẹ mo rí bàtà mi fẹ́ rán ẹ sílẹ̀ o lẹ́gbọ̀n mi ò dẹ̀ lè rán ẹ sáwọn òbí ẹ torí pé wọn ọ̀ṣẹ̀ ní òmákàn ni kó bá mi kí wọn ni bá mi kí wọn kí wọn bí ọmọ tó ń dojú tìyàn. <laughs> o mo èṣe wàá gbà pé ní brainwave ni ṣé ẹ̀jẹ̀ tó ti ṣọyọ wẹ́ẹ̀kọ́ kì í ṣe eré sí mi. èmi ní brainwave alright aṣọ tó pé mo ní brainwave yẹn náà ni mo ṣe ni mo fi ẹ lẹ mo yọ̀ǹda fún wa àti Bísádé kẹjọ máa bára ń ṣe in fact tó bá di ọjọ́ rẹ́dì yín ẹ pè mí máa wá kí ẹ eh, but ẹ bisade ẹ bọ̀sán. ìyàwó ìyàwó wo ọdún tó bá yìí bàyìí ó sunkún ẹ̀ṣọ́ ọdún tó bá yìí bẹ̀rẹ̀ sunkún ọmọ ìgbà ìgbà ìgbà. má ṣe pé wọ́n ní ilé yìí o tí wọ́n tó bá fẹ́ sunkún hmm. kí ló ń ṣe lókè ló láyọ̀ jù ẹ ẹ máa gbà mí ṣé wọ́n ní kó o bá fẹ́ mi ní ọkọ̀ láyé mọ́ ni. ilé aago mélòó. àṣeyọkọ ah! bó ṣe di tòótọ́ ọkọ̀ tó bọ̀ bọ̀ bọ̀ kò bọ̀ wá gbọ́ o òrìṣà bí òun lè gbèmí ni ṣe ní bó ṣe bá ni ó ní inú mi kọ. fine ntí mo fẹ́ dẹ́nu ènìyàn ní mi yẹ́dùn pẹ̀lú ara ẹni fi sọ wà á yọ dànù ni kò lè. okay then wà wá tẹ̀lé mi lọ sí hospital nsìn wà á sọ fún wọn pé ìwọ ló ní oyún onímì o ṣùgbọ́n ò fi ọmọ ọbẹ̀. owó tuntun wa ń bu kéré jù oyún ìkọ̀kọ́ ni mi ò fẹ́ tí wọ́n bá pọ́ sí ìjọba lè yọ̀wọ́ náà pọ̀ wọ́n kí wọ́n yọ gbogbo ẹ̀ dànù ó gbọ́ kí ló fi ń ṣèyàn kó sí. ó dà bẹ́tà jẹ́ kí n lọ pààrọ̀ aṣọ mi. àgùntàn kò sàṣọ bí ojú tó wò ẹranko. ìyá akínyìnládé a ọ̀rẹ́ báwo ni dáadáa ni mo máa rí ẹ ṣé ó sì kó má bàa ṣe irun sí wa àní mo lọ sí pítù ní ìsìn mo rí ìwé èèyàn mi kan tí ń bẹ ń bẹ mo bá rí tèmíládé tèmíládé àti ọkọ ọkọ rẹ náà ni ó jẹ kí ló lọ sí pítù wọn ni wọn wá sí yín. wọn pariwo ló wà lára ọ ẹgbà mi farabalẹ̀ dókítà láwọn ò sí fún wọn wọn láwọn ti ní wọn máa lọ mo dáhùn mo dáhùn mo dáhùn mo dáhùn kí wàá lọ bí lórí mi ó fẹ́ ṣe é ah, ẹ ṣàjẹ́ lọ pé àbí. ó ní. oṣù mélòó ló pe ná. Uh, oṣù mẹ́rin ni mo mú rí tí ìsọwọ́ máa lè ń bẹ̀rẹ̀ ló fẹ́ jẹ́ kí n fẹ́ yọ. even bó jẹ́ tiẹ̀ bójú oṣù mẹ́sàn-án ìṣẹ́jú mélòó la fi gbọ́n yọ. ẹ but doctor wa ẹ̀rọ kí n kọ́ lèmi ti ń sáàbù mi ṣe máa padà síbi tí mo ti ń sáàbù ìgbà wo ló já fi ń <laughs> gbé egun mo ní bó jẹ́ oṣù mẹ́sàn-án pápápá máa gbé jáde. bíi táìmù mo lè dúró dáa gbàdúrà mm, mm, máa tó wákàtí kan gbogbo ẹ ti parí kó lè rẹ ìsẹ and kó lè máa gbé lọlé kó lọ rẹ ìsílẹ. ẹ kò ó lè lọ rẹ ẹ má wọlé òkókó ká kọ yọnu. káì yes ó yà wọlé. ẹ di lọ́kùnrin ṣé ìwọ náà ò ní lọ ni ṣé bá a jọ ṣe ni a jọ máa wọlé ni nàá. o jẹ́ kára aróko wa gba mọ́tò ẹ. ẹbí ní sẹ́rì níyì ni olúwa ràn mí lọ́wọ́ dé. wá fóònù kó wá bó ṣe máa pọ̀ dálé ọ̀rẹ́ yẹn kó wá wá ẹ̀kú òun bíbá yìí ẹ̀yin méjèèjì ẹ ti gégi ìgbà ẹ tún jẹrú mọ́ ẹ ti fi ewúro sẹ́nu kẹ wá kọjú sára yìí kẹ sọ fún ọ bó ṣe dùn tó nonsense. bọ̀sán bọ̀sán. wọn ò ní pè é sí nǹkan tó dáa tó bá tún pè mí. Bísádé jọ wá gbé mi mo wà níbi kọ́nà ilé yẹn ibi junction tá a máa fi délé wa ọ̀rẹ́ mi gan jọ nítorí Ọlọ́run. ẹ jọ jọ jọ láíláí jọ jọ tó ẹ ṣe bá mi sọ̀rọ̀ kó tó rí pẹ́ pé mi. jọ má bínú kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe inú gbó. wọ́n ti ṣe kinní yẹn. kí nìyẹn. abortion. abortion kí ló dé tó ṣẹ́yìn. torí tiẹ̀ náà ni mo ṣe ṣe bọ̀sùn ló gbé mi lọ sí clinic tí mo ti ṣe. bọ̀sùn ló ṣẹ́yìn fún ẹ ah. ṣé bọ̀sùn ti dé láti Enugu ni. èmi náà ló dé wá gbé mi lọ ilé ó ti rẹ̀ mí. Ah. báwo ni ìwọ náà ṣe máa ṣẹ́yìn ẹ ò mọ̀ kó léwu ni. Ah. Tèmiládé báwo ló ṣe ń mí Tèmiládé. too but kò yẹ kò yẹ kò ṣe báyìí báwo ló ṣe ń rí i bó ni ká máa lọ. Ah, ọ̀rẹ́ mi ó dẹ̀ ṣẹ̀ mí ó ṣẹ̀ mí o nígbà tó fojú ẹ̀ méjèèjì báyìí tó fi rí tèmíládé tó dẹ̀ fi tí ẹ̀gbọ́n tán ní tèmíládé wá ṣe lọ́sibítù ó lè bá mi bú so kí n dé wá bá ń bẹ̀. Ah, ọ̀rẹ́ mi mo fojú mi rí tèmi ládé àmọ́ àkànyìn sí mọ́tò wọn mo rí ti ń lọ ó lọ́mọ ṣe ní sáré wá pè ọ́. olórí burúkú ni ẹ olórí burúkú òun ni ẹ kí fi ẹjọ́ ìyàwó di kò má lè gbẹ́dì ẹ mo fi ẹṣọ́ bí báyìí wọn ò lè ṣe ibi tọmọ tèmi lọ. ẹ má bínú ṣá àbúrò dà ń fẹ́ bẹ́ẹ̀ tó ń gbẹ̀mí yẹn ẹ má bínú ṣá wo ló ń sọ ó lọ́ má jẹ́ ọmọ mi àgbà pé èyí mú ju abẹ lọ. níbo ni ọmọ mi wà ìdáná tí mi bá rọ́ mọ́ mi you are in trouble. mo la fẹ́ wá àwọn bàbá ìfọ̀jọ́ sí i. Ah, ah, that's right. Yes, I did. Yes, kí ló ṣe kọ́ ọ̀rọ̀ fún ọmọ tèmi. gbọ́dọ̀ ṣé àìlówó tá a fi tọ́jú ẹ̀dá gbáwo. ẹ jẹ́ kí n explain sir. hold on to your explanation. hold on to your explanation. ìbá ṣègbè fún ẹ ó máa mú ẹ bẹ́ẹ̀ ni. tẹ̀míládé tẹ̀míládé. Yeah! Ọ̀rẹ́ mi! Ẹ má wọ̀! Ẹ má wọ̀! Ẹ má wọ̀! Ẹ má wọ̀! Eh? eh? náà ló kọ gbogbo ilé ìtagbàjàgbà fún ẹ tó sì ń gbé wọn arájú mi. ẹ sà máa ti bí léèrè gbogbo questions lóríṣiríṣi sà kò sí nǹkan tí mo fi bá a sọ̀rọ̀ tán kò jẹ́wọ́ statement tó kọ nìyẹn sà. ṣé wọn náà lè gbarú ẹ ìwọ náà mọ̀ lọ́kọ ọmọbìnrin nínú ilé wọn tí gbogbo mọ̀lẹ́bí ẹ mọ̀ ẹ ọ̀hún wa ń sọ pé òun lọ sẹ́yìn ó pè lórí fóònù ìwọ náà wà lọ bá ta ló ní tí wọn bá ń wú ẹjọ́ ìbọn fún wèrè àwọn pè é ọ̀run àwọn kọ́mẹ́kọ̀ọ́ ló kọ́ wá síwájú nìyí gbogbo eh, eh, ìwọ ìrànlọ́wọ́ kí nìkan tí mo lè ṣe fún ẹ ní ọlọ́pàá ni wa a kì í sí ọ̀tá aráàlú ọ̀rẹ́ aráàlú la jẹ́ sọ̀rọ̀ mi yẹn sìn tó bá lè jẹ́ òfin mi wàá gba lọ́ọ̀yà tó bá gba lọ́ọ̀yà orí ẹ̀ lè kú wọn tẹ́ bá jọ fà á nítorí tó àwọn ọmọ tí wọ́n ń bẹ lóde ìsìn kò sí ọmọ gidi lára wọn àdúgbò ẹni ìtọ́ ọ̀rọ̀ nù tó bá lè jẹ́wọ́ fún mi abẹ́ta kò yẹ ẹ ẹ ní ṣiṣẹ́ láyé. àmì o. ẹ wo ọlọ́run mo fi ọlọ́run ọba tó dá mo fi ṣe ẹlẹ́rìí ẹ wo i cross my heart òótọ́ ni mo ti sọ fún yín sá òótọ́ ni mo kọ sílẹ̀ ṣe rí ẹ wo òótọ́ mo ti ṣe mistakes kan tó jẹ́ ti tèmi ṣe ọ̀nà sísan èmi náà ti admit òótọ́ ọ̀rẹ́ mi àti pọ̀ sùn tèmiládé òun ṣe kó kò ń ṣèyàwó tèmi ọgbọ́n mo fọlọ́run bá tó bọ̀sùn pupa sa ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹni tó ní wa lọ hospital bọ̀sùn pupa èmi dúdú. ṣọ́tọ̀ ah wòbí wòbí wòbí mi ò rò pé ọmọ ọlọ́run tó dáa ìkan lára àwọn tó di alágbára ní ìlú ló bàbá ọmọ ẹ̀ láti àgbà yẹn onítọ̀ nǹkan wà lórí pé yóò pinnu àdúgbò yìí ni. ó dáa nù ẹ náà lẹ́bi o ẹ lẹ́bi ó kù díẹ̀ káàtó. ọgbọ́n ah. tí mi ṣe bí sáde wá jẹ̀bi àròbó kọ́ tá a máa béèrè lọ́wọ́ ẹ̀ kó sóò ti wà bó ti jẹun. ìyá ẹ̀ lọ gbọ́ kúkú odò tó dànù aná bá dànù. ìyẹn ni ẹ má sọ o ẹ jẹ́ apanupọ̀ abólèwí ẹni bí olóhùn fohùn rẹ̀ pamọ́ sí ìsèbí kọlọ́fín. bọ́lú ìgangan lọ dada. mo mọ ẹgbẹ́ mi kọ́kọ́. gbogbo gbogbo gbogbo sọ̀rọ̀ nígbà tí mo bá dìbò wọ́n bẹ̀rẹ̀ ojú rẹ̀ bó bá ti ṣẹlẹ̀ ó ti jẹ́ káṣírí ni ó tètè sí wa ni àbá tá a bisade ọ̀dà mi wà ní ẹ̀kẹ́ ṣe jù sí mi jù sí ọ kí wa torí ọ̀rọ̀ tó wà yìí kó rẹ́rù àfi wọ́n ta ló tiẹ̀ wàá mọ̀ kó má ṣe pé wọ́n fi nǹkan tètè là fọmọ yìí. wọn ò bá tè lá fún un wọn ò bá tè lá fún un ọ̀kẹ́ ẹgbẹ́ àgbè tìyẹ́ ẹ̀ ní pa kú lọ. Hmm. ó ṣeé ṣe kọjú ọ̀kánjọ́ a ah, ah. títí tí wọ́n fi lọ mọ òbí ọmọ tí wọ́n fún wọn nílé fún wọn lówó àbáwítà ah, ìwé ó ní ọ̀rọ̀ yẹn ò dùn lẹ́nu òun anyway ẹ jẹ́ ká kún fún àdúrà ni o torí láti gbà tí bàbá ọmọ ẹ ti wà lọ́sítà àti ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kò lè sọ̀rọ̀ àìfàìmọ̀ kí ọ̀rọ̀ nǹkan má délé ẹjọ́. ẹ dókítà bò ah. ó ní ọ̀dà kíni kí n tó mú wá báyìí. ẹ ní láti mú kankan wá mọ́ because it's too late. ẹ ń gbọ́. i'm sorry triple eight kú. ọ̀rọ̀ ọmọ wa kò ní ràn wá lọ́rùn àpàpàǹdodo. wàhálà tó bá ológun náà kan ṣoṣo tó ṣe ṣe ṣe tó wá bá òbí hmm. ní sẹ́yìn. ẹ má kú ojú òpó dí àfẹ̀bòjó kú ẹnu sàǹsà rẹ̀ sẹ́ni tí ò ní kú kò sì sẹ́ni tí ò ní rọ̀ o kò séèyàn tó kó bàbá rẹ̀ ò ní dìbò ọjẹ òkè ọ púpọ̀ òkú àfọmọ́nìyàn ṣe òkú àṣojú sẹ́yìn ọ̀dà fún ọ wàyí o àwọn mọ̀lẹ́bí a ti panupọ̀ a ti ṣèpàdé pé ká mọ̀ ṣẹjọ́ kankan mọ́ agbẹjọ́ kò lé ẹjọ́ kí adékọ̀gbẹ́ àti tèmíládé kí wọ́n mọ̀ sinmi láyà olúwa. ẹ ṣe bàbá ojú ò ní tìyín ẹ pẹ́ fún wa lóòótọ́ ọ̀rẹ́ ni mo jẹ́ ṣùgbọ́n mo ti di ẹbí yín ẹ wò ó sà inú mi ò ní dùn tá a kí ọmọ olójú kòkòrò yẹn wọ ọbẹ̀ àwọn olè ká kó lọ láì jí àìsẹ̀ ah inú mi ò ní dùn o ṣe ni kẹjẹ ká kó jẹ ìyà lábẹ́ òfin. ẹ jọ sà ẹ jọ mo ti apànìyàn yẹn mo ti parí lórí ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ fún pé ọ̀rọ̀ tí ìmọ̀ hospital tí wọ́n ti ṣe àbọ̀ṣẹ̀ yẹn I have enough evidence tó fi jẹ́ pé ó máa lọ ẹ̀rọ gbére ni tí ò sí kankan tó máa yẹ. barista baba junior kẹ́ni ẹjọ́ mi ṣáájú ọmọ lọ́rọ̀ èmi sọ fún yín pé ní gbogbo nìkan yìí nísìnyí ní pé soso ò rí soso. ẹ gbà bẹ́ẹ̀. mọ́mí mọ́mí dáàbì dáàbì ó kàn mí sábẹ́ ẹ ó kàn mí sábẹ́. kí ni kí ni dé kí ni wí ná kí ni sọ. mi tí ìgbọ́ mi ti ń sọ dáadáa. Alágẹ̀rí adúpẹ́ o. fún ọ̀dọ́ ẹ. ẹ ẹ wo ẹ ṣáàjì ká máa fi ọpẹ́ fún Ọlọ́run àwọn ẹbí dáàdì tèmi àwọn ni wọ́n sọ pé kí n ṣáà máa bá tèmi lọ wọ́n ní kí wọ́n ti fi gbogbo ẹ̀ sílẹ̀ fọ́ lọ́run. ẹ̀yin Ọlọ́run lógo. dáàdì mọ́mì a máa lọ dúpẹ́ lọ́wọ́ wọn. a dúpẹ́. ẹ wo inú mi dùn ayọ̀ mi kún ṣé kí n dá yàn pé. bá a bá ń fi òní dóògùn ìtì pọ̀ bí sábẹ́ ọmọ ayé tòní ewé kan ló ní ní oṣù kan tọpọ̀ kì í inú gbólé ṣoṣo tún sọ tiẹ̀ sí ìwòwò làgbàdo ó rìn wọjà àròwá ka ìwọ ẹ̀yìn ó di gbére mọ́ ọ lọ́wọ́ jèrò mi jò ó ń jó ó jèrò mi jò ó ń jó omi dúdú omi dúdú ó ń jó omi dúdú fojú jaró òjò fojú jaró kò ṣe é lẹ́sọ̀ odò òpó odò òpó ṣe àwòrò ló ń wí. ẹ dúró kí ló ṣẹlẹ̀ nígbà tí mi ò sí ní. kò sí rẹpẹtẹ. bàbá mi tẹ́ bá dúdú ṣe bá dúdú mọ̀. èwo ń bẹ alábí odeyin ni abẹ́rí téègì. dúdú lẹ fi kun léyìí. àwọ̀ dúdú nìyí àwọ̀ dúdú nìyí. ọ̀tá ni mo náà fi. This is black kírísì kírísì kírísì kírísì kírísì kírísì kírísì kírísì kírísì kírísì kírísì kírísì àtàrẹ àtàrẹ àtọkọ rokoto dọkọ rokoto orí gbaṣẹ́ ọlọ́kọ̀ àtìníwá sáyé àtìníwáyé tó tún ti ní káàkiri. wèrè ló dùn wò wèrè ò ṣe bí lọ́mọ ọmọ wa ò ní ya wèrè ọmọ wa ò ní báwọn ya sí wí. àtàrẹ àtàrẹ àtọkọ rokoto dọkọ rokoto. a ti wádìí o wọ́n ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sọ́mọ yín pátápátá àdéhùn láàrin òun àti orí rẹ̀ ní o. orí bíi ti bó àdéhùn láàrin òun erí. bẹ́ẹ̀ ni èrí hmm. àdéhùn láàrin òun èrí tiẹ̀ ni pé kó wọn ya wèrè kó sì dàwátì bàbá sẹ́yìn <laughs> ọmọ wípé ní orí àpérè àtàjà àlẹ̀kẹ̀ orí ní ìgbéni tá a dádé owó orí ní ìgbéni tá a tẹ̀ pápá àlẹ̀kẹ̀ orí ló dolú fọ́nládé ṣẹ́ṣẹ́ fún orí mi ẹlẹ́dàá mi má gbàbọ̀dé orí gbogbo wa ò ní gbàbọ̀dé o. orí mi má gbàbọ̀dé o má orí ọmọ mi ó gbàbọ̀dé o orí mi dákun ṣàánú mi o. òrìṣà lókè lókè ara kí ló ń gbé ní tó torí ẹ̀jẹ̀ ń gbá kò sí o kò sí o orí ẹni làdí múlá o ẹlẹ́dá mi dákun gbé mi kẹ̀kẹ́ débi ọlá mo bẹ̀ ẹ́ o má jẹ́ ń pìtàn ọ̀la o mímọ́jú lòwúrọ̀ màyà gbárí mi mú. níwájú orí gbèmí o gbèmí o má sọ mí di dàkúdà o ayékáyé ta lè wà àyà pé lọ́wọ́ orí lọ́jọ́ dídùn ní tàbí lọ́jọ́ kíkan èèyàn ò ní fẹsẹ̀ kọ́ káyé ó ti ràn mẹ́sẹ̀ o ẹni tó fà padà ayé ò ní pé lọ́wọ́ apá orí ni wọ́n á pariwo. ẹsẹ̀ nísìnyí lọ ibi orí fẹ́ gbé ni dé ṣe bí ọwọ́ kẹ̀kẹ́ ní síwájú ijó orí làlàyàn mẹ́ni àkúnlẹ̀yàn o rò forí ẹ̀ má ṣe rò fẹ́ èèyàn o torí porí lẹ̀lẹ́jọ́ gbàǹjarè o mi lọ́wọ́. ẹ ṣe thank you ọkùnrin ẹ jọ mo fẹ́ fún mi. Bombay. Bombay. Ah, ìlú wa iná. bẹ́ẹ̀ni sà. Bombay ìlú wa iná. bẹ́ẹ̀ni Bombay ní India wọ́n ní ọ̀nà tó lọ yìí ó ń jábẹ̀ ibẹ̀ ni mo fẹ́ sáré dé ẹ̀ẹ́dẹ̀jọ́. gbàǹjarè o olóríire o ẹ̀rọ gbà yí mi ká orí kò sọ mí sọre. gbàǹjarè o olóríire o ẹ̀rọ gbà yí mi ká orí kò sọ mí sọre. ẹgbẹ̀mí ẹ̀ fún mi lómi. omi. káàbọ̀ ṣé àlàáfíà ló dé. ṣáyọ̀ bomi wá ti lálejò okùnrin ṣọ́kọ̀ ìjẹpo ọkọ̀ jẹpo kẹ̀ níbi mo ti ráyè ìbàdí ọ̀sìn èmi ò wọ́kọ̀ plane ni mo gùn débi báyìí in fact tí bá ṣe pé ìbẹ̀rẹ̀ tí mo ti ní plane crash ẹ bá yí private jet mi rìn mi ìbá gbé wá kí yín. dadi wèrè máa ní. ṣayọ eléyìí ṣe wèrè o ara ẹ lásán ni ìyá wo àjùjọ wọn máa gbé pọ̀ ní o. Ah, ah. àwa àti wèrè. mo ti sọ fún ẹ pé kì í ṣe wèrè má pè bẹ́ẹ̀ mọ́ o gbọ́. ojúlege kí ló ṣe ẹ́ tako ẹ pọ̀ ṣe o fáìn tó mi ni wèmí wo ọ̀fìn ìdó màlúmọ́ láti lẹ̀ kí ló ń ṣe ẹ́ tàdé sọ gbogbo ẹ̀ tó ń gbẹnu káàkiri wò ó èmi ní mi ìmọ̀ wọn ara mi George Bush Amẹ́ríkà ó wà lórí ìdọ̀bálẹ̀ báyìí tó ń bẹ̀ mí pé kí máa bọ̀ kájọ́ máa ṣèjọba Amẹ́ríkà mo ní no no no no just because I love you just because I love you just because I love you. ẹ̀yà kẹ́rù wọlé kẹ́rù wọlé kẹ́rù wọlé wá ó kẹ́rù wọlé wá kẹ́rù wọlé. ṣé kẹ́ ṣé wọ́n máa bá mi mú assignment yẹn wá tó bá ṣe tán ni. síbí ẹ mi ní mú wá o kí ló dé torí yín ilé yín kan ta ni wèrè lé yín. mo sọ fún ẹ pé kò ń ṣe wèrè dáàdi ní kò ń ṣe wèrè akọ̀wé ni. ó dáa akọ̀wé lé gbà yẹn èmi ò lè mú wá ṣá. ok màá gbà tó bá dalẹ̀. nílé mm. all right take care. take care. ó mọ mi ni. akọ̀wé. akọ̀wé. Oya, oya, oya. ilé ya. èyí tá a ṣe tó. ilé èyí tá a Oya. tó. ọ̀yá ọ̀yá ọ̀yá ẹ̀jẹ̀ ká fọwọ́ rìn. ilé ẹ̀jẹ̀ ká fọwọ́ rìn. ọ̀yá dìde ẹ káàrọ̀. kò lọ jàre bá mi mi wá jàre mo ti ní ọmọ màá tó fà ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ kò lọ jàre. ẹ kó àtàwọn. ṣe léèwé dùn. dáàdì. dáàdì kí ló ń ṣẹlẹ̀ gan-an kí ló ń ṣẹlẹ̀ dáàdì ẹ̀yin lè jẹ́ kí n mọ̀ pé ẹni tí ó bá máa wọ ẹni tá a bá kú kò yẹ ká fara pamọ́ fún un. Hmm kí ló dé tẹ́ fi ń tọ̀là kọ̀wé kiri látìgbà tó ti dé tẹ́lẹ̀ ẹ ní ṣayọ̀ ṣó ti jẹun ṣayọ̀ níbo ló ń lọ ṣayọ̀ ṣó fẹ́ sùn ni ṣùgbọ́n ṣó ti di akọ̀wé ṣakọ̀wé ti jẹun ṣakọ̀wé ti ṣe yìí ṣakọ̀wé ti ṣe tòun dáàdi ṣé mo ṣe yín ni ṣé mo ṣe yín ni kí ló mẹ́gbàá fún kẹ́kú bá mi wí. ìwọ ṣayọ̀ ìwọ ni o foríjì mi tí ìṣèlú bá jọmọ́ ẹ̀ṣẹ̀ ó rí ẹni tó ti yó kò nílò oúnjẹ abarapá nìwọ àkàndá ẹ̀dá ni akọ̀wé wò ó túbọ̀ fojú sílẹ̀ bóyá wàá rí mú ṣé ó ti yé ẹ. kí ló dé. dàdí inú mi ò dùn mọ́ nínú ilé yìí o nítorí mo ti dẹ́jú títí mi ò rí mú látìgbà tí akọ̀wé ti dé lẹ́yìn tí kò bí ara sí mi mọ́ tí mo bá fi wákàtí mẹ́ta ṣóúnjẹ fún yín pákó ìbá sáré bọ́ síta lásán ẹ máa sáré tẹ̀lé ni bẹ́ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀rọ ẹnu omi jó ojú mi nì kúrò ẹ̀yin lẹ́jẹ̀ kí n mọ̀ pé báwo kù iṣẹ́ òótọ́ ẹni láti gbà tí ẹlẹ́dàá ti dá oníkálukú ló ti mọ̀rin àjọ ẹ̀ láyé bẹ́ẹ̀ ni tẹ́lá ń bá báyìí lọ èmi máa pa mi sí lọ́wọ́ lọ́jọ́ kan o lọ́dún mi náà tẹ̀ gbàgbọ́ àkọ́lọ́mú kó yà mí wéèrè e ni. káì ṣayọ̀ ó ní ya wèrè láéláé bẹ́ẹ̀ ni mi ò ní ṣàfẹ́kù ẹ̀ ó yá máa bọ̀ ń bí. ṣayọ̀ farabalẹ̀ kò gbọ́ ìtàn ìgbésí ayé mi tó fa ìhùwàsí mi lórí akọ̀wé ó rí látọjọ́ tó ti pẹ́ níṣẹ́ tí ń ṣẹ́ mi bọ̀ tí mo bá jẹun àárọ̀ mi kì í fọkàn síta lẹ́ tèmi tapọ̀ abira mi lájọ ń lọ sóko tá à ń lọ sódò bóyá màá jẹ́ rẹ́ni tó máa ní kí n wá dífá bàbá afọ́jú wà ní àdúgbò wa orúkọ ẹ̀ á máa jẹ́ olóhùn iyọ̀ kò ṣeṣe gùn bẹ́ẹ̀ ni kò dífá àmọ́ tí ó bá wí fún èèyàn wípé onítọ̀hún máa kú lọ́la àfi káwọn ẹbí olúwa ẹ̀kan lọ́ọ́ máa wúwo pọ̀ sílẹ̀ ni kì í sì fi dúdú pe funfun ó wá di lọ́jọ́ kan bàbá afọ́jú yìí pè mí. ojú ojú ẹ ẹ ẹ ẹ ẹ àrímà àlà oh, ojú ẹ ẹni máa là àríyọ ọ̀nù àrà kéèké oh, ojú ẹ ẹni máa là ojú ẹ ẹni máa là àríyọ ọ̀nù ah, àwòsàn mi ò ah, sì kí mi ebójú ta máa fọ́ ọ̀fọ́ tinú. ẹ má bínú bàbá ọkàn mi ni o papọ̀. ọ̀hún ó yé mi náà kò lè papọ̀. awúsami. bàbá súnmọ́ mi ní. gbé àpò àgbòrà rẹ odò tí bá ń sàn kọ́ lọ gbèjú náà ọ̀pẹ̀lẹ̀ rẹ kó gbèjú bìkan kò lè tẹ̀sẹ̀ tí ń ṣe ọ àfi bí ọba tó dákó wàhálà rẹ. Ah, bàbá ìgbà tí n bá gbé ọ̀pẹ̀lẹ̀ tí mo jù sódò tí mo gbé àpò abìrà tí mo sọnù kí ni mo fẹ́ máa jẹ. ó ah, rí ọ̀nà àtilówó rẹ àtàtìlà rẹ kì í ṣe léwe kì í ṣe ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀gbọ́n mi kọ́ wá mú ọ̀nà àjò rẹ pọ̀ kọ́ ọ lọ sí ìlú tí àpáta bá ti pọ̀ pọ̀ sóore náà kò sì lákèésí bọ́ bá pẹ́ pẹ́ pẹ́ wèrè kan wọlé wá bá ọ pé kò fún un lómi mu gba wèrè lálejò torí òun àtórí rẹ wọn ládìrún sọ ń gbọ́ mi sọ wọ́n rí wèrè yìí bí ìbejì lọ́rọ̀ rèé rèé o torí èmi ò wòra rẹ̀ oògùn tó ń bá lò tára rẹ̀ fi yá kò kíyèsí àti gbogbo nǹkan tó bá lò pátá tára fi yá ṣàkíyèsí ẹ̀ kọ́ ọ mọ̀ torí tó lè yẹ oògùn ní ọ̀sán ọdọ̀ lọ́la tí ọ̀sán ọdọ̀ lọ́la kódà òun ní oògùn ọkọ̀ ilẹ̀ yìí níṣẹ́ rẹ̀ yìí pẹ̀lú oògùn tó bá lọ yìí ilé oògùn ọ̀nà òkè òkun ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ mọ àwọn oògùn tí wèrè yìí bá lò torí ọ̀nà àtìlà rẹ̀ sábì ológun yóò sì ju ọ sí àṣẹ. ojú ẹ ní màá a a a là á ojú ẹ ní màá là á àríyọ ọ̀nù ọ̀rọ̀ kéńké. dọ́dì ẹ dáríjì mi ọmọdé ló ń ṣe mí. ṣayọ̀ ọmọdé ò ṣe ẹ́ mo ṣẹ̀ṣẹ̀ rí ní ìsìn wípé o nífẹ̀ẹ́ mi dọ́kàn ayé rẹ̀. lọ wúrọ̀ màyà gbárí mi mú àpẹẹrẹ o àtẹ̀tẹ̀ níran kó sún mi síwájú orí gbèmí o. ìdàkudà o. àyẹkáyẹ ta lè wà àyàpẹ́ lọ́wọ́ orí lọ́jọ́ dídùn ní tàbí lọ́jọ́ kíkan èèyàn ò ní fẹsẹ̀ kọ́ káyé ó ti ràn mẹ́sẹ̀ o ẹni tó fa padà ayé ò ní gbé lọ́wọ́ apá orí nìwọ̀n. jọ gbàǹjarè fẹ́ ṣe. akọ̀wé. akọ̀wé. ó yá gbà gbà gbà gbà. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. yọrí sáré bọ̀dá mi ẹ bá kúlọ̀ tó ṣẹlẹ̀. bọ̀dá mi bí sáré sí ikú. bí sáré kú. èmi lẹ́yìn orí báyìí bí o bọ̀dá mi. ilé aláyẹ̀wò tá a máa lọ gẹ́gẹ́ báyìí mo fojú ara mi rí náà ni ọmọ mi ti kú. sálọ sálọ alákànbí ọ̀dà bàbá ẹ lóhùn mọ́ o bàbá mi ọ̀dà lóhùn mọ́. ìgbòlùwà àbí gani ya fìdí. ó ti parí mu. ìyá fi sáré. then Mukongo tr- quotations you, so that is Chelsea. You look worried. Hmm. Not really. Junior, Ojomo will pay at last beside the coup. Unto Beside the coup, Daddy. He's dead. Daddy, ẹni pé ọmọkùnrin yẹn ti dé òpin ayé mi. olúwa kú tálákà lọ́run mú àṣẹ o. aṣẹ́ gita pàápàá kò lè jù sáyé èyí tó ṣe pàtàkì jù ni wípé kí ikú kó ka iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́. wọ́n rí ohun tó dùn mí jù ni wípé ọmọkùnrin yẹn kò dúró jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ that's just it. olúwa mi olúwa mi mo yí káàtì mo yí káàtì o. tèmi àti ẹjọ́ fẹ́ ṣá ṣé o ní mẹ́sẹ̀gì fún mi ta ló béèrè mi. ẹni tó béèrè yìí nígbà tí mo rí bẹ̀jẹ̀ wọlé mo wá wò pé kóun náà má tún wá wọlé tó ọkọ̀ọ̀kọ̀ má lọ bá ọkùnrin jẹ́ sí mo wá dàdúró béèrè níta pé kí n kọ́kọ́ wá yọjú yín náà. ta ni. mẹkáníìkì. wo sọ fún kó wò mí rọ̀lẹ́ ọ̀la mi ráyè tiẹ̀ sìn. dádì ẹ wò ọkùn bísádé ò dákẹ́ ẹkún látàárọ̀. ìgbọ́ bísádé ó sì wà lórí wípé èyí Elédùmarè lógo yìí náà. bàbá mi Elédùmarè lógo ẹ wò ńṣe lọkọ mi kú fún bànújẹ́ mo mú àti padà sílùú mi báyìí mo fẹ́ mọ́nà jò mi pọ̀ tí n bá wọ̀ lú mi kí tẹ̀dújọ́ mọ́ bẹ́wọ̀ gbẹ́ kọ́níwèrè dìde o bísọ́níwèrè dìde o èmi èmi ah, tí mi ò dẹ̀rọ bí sẹ́ẹ̀dì kankan rí. Bísádé mo fìgbà kan ti pinnu lọ́kàn mi wípé ọjọ́ kíjọ́ tí ìpínyà yóò bá dé nípa ti ara ni mo máa sọ̀rọ̀ yìí fún ẹ ìdí ẹ̀ tó fi gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ wípé ó yẹ̀ ń wèrè fọdún méjì. bàbá ewu tábà kẹrù ni ẹrú máa bàjẹ́ bẹ́ẹ̀ tó ṣe ń dárúkọ ẹ̀ pé mo ya ìwé ìfọdún méjì yẹn ìṣe ìbànújẹ́ yẹn tó ń pọ̀ sí ẹjọ́ ẹ má sọ mọ́ ẹjọ́. Ah! orí orí ò gbọ́ bí fatiwo ni ìwọ̀nrán olókun abara le koko bí ọ̀tá adífáfórí àpérè ọ̀nà ọmọ àtàkàrà ṣọ́là ìjẹ́ ìbí orí gbé lówó àkàrà orí ka tèmi mọ́ wọn àkàrà iná orí ni òjólé ènìyàn ni òṣògùn ẹwà lọ́jọ́ tó ṣùpá ti ń tàn títí kò kúkú ta ni lára adífáfẹ́yìn lọ́jọ́ ìgbani tí ń lọ rèé kanlẹ̀kùn ọ̀la yìí kẹ́kẹ́ ìkẹ́kẹ́ èsì ò tí ń kanlẹ̀kùn ọ̀la ìlèlè ìlèlè èsì tí ń kanlẹ̀kùn ọ̀la yìí gbọ̀ngbọ̀n yìí gbọ̀ngbọ̀n ó léwu orí àpérò ìdàmàgbọ́n ni ṣayọ̀. ó máa wo nìwọ náà ó yá gbé ńlẹ̀ ó lóun rí àpérè ìdá màgbọ́n ni ó warajà ó wàjò ìran bàbá rẹ̀ ò bá adótú ìfẹ́ ìsọdún rí orí sọmọ ẹlẹ́kùnmẹ̀kùn ó yá máa lọ orí ní tọmọ kékeré bá kọyún alẹ́ àwọn àgbàlagbà fọ̀rọ̀ ìtàn balẹ̀. ọmọdé yìí wà á dàgbà ah orí orí mi má gbàbọdé o orí mi má gbàbọdé o orí tèmi náà má gbàbọ̀dé o. orí tèmi náà má tún gbàbọ̀dé o. orí bísádé àdéhùn ni láàrin ìwọ àtòrí ẹ láti gbé ọ pamọ́ fọ́dún méjì tí ó jẹ́ ọdún ewu nínú ìgbésí ayé ẹ. gbé mi pamọ́ bàbá kò gbé mi pamọ́ ńṣe ló fi mí ṣẹ̀sìn ẹ̀ ó yà mí wé ìfọdún méjì ẹ̀sìn ló fi mí ṣe. bísádé ó ti wà nínú àkọọ́lẹ̀ wípé o máa pàdé ọmọkùnrin gbésùmí láàrin ọdún méjì tó kọjá yìí ìparun lọmọkùnrin sì múra lẹ́dìẹ̀ bẹ́ẹ̀ tó bá ti la ewu ọdún méjì kọjá àtọ́lá àtọ́là òun ló fi máa lo ìtókù ní ìgbésí ayé ẹ̀ lóòótọ́ ẹ̀gbọ́n adékọ̀gbẹ́ ló sàsí ọ àmọ́ orí aṣẹ́ta kì í gbẹ́bọ̀dẹ̀ wá farabalẹ̀ kó gbọ́ ìtàn ìgbésí ayé ẹ láàrin ọdún méjì tó kọjá yìí ká ní o ní abarapá. ẹ gbọ́ ẹ jọ excuse me sir ẹ jọ bí ilé òní mo lè rí ní area tí mo ti lè tọ́lẹ̀tì. ilé ìran kò bẹ́ẹ̀ ẹ mo mì pé ilé òní mo ti lè ṣe gá mo ń travel ni mo wá owó kíní ẹ̀ tí mo mi ilẹ̀ gan. ọ̀rẹ́ ṣe gá ọjọ́ bẹ́ẹ̀ náà gbẹ́kọ̀ tóra tó tù ọ wági kan fi gbélé súkẹ́súkẹ́ kó bò ó dáadáa o. ṣé mi dè lè rí àwọn ẹranko burúkú. ẹranko ládùúgbò yìí kọ́ kò sí ẹranko. all right má jẹ́ ràn án pa mí má fẹ́ ràn pa kí ni gbogbo wọ́n bí ṣe lẹ́yìn sìn ẹ́ ṣé ibi tí àwọn máa tọ́lẹ́tì náà ni wọ́n ṣe oh oh Oh! orere làmú ti bí aṣọ mi tí o bá pàdé nìyẹn àṣàṣì ni o bá sì fi pa ọ́ nítorí pé ìyọ̀gán jìnnà sí lédùmarè orí ẹ̀ wá ro ọ̀nà tó máa gbà yọ ẹ́ títí kò rí ló ṣe yẹ̀ ń wèrè fọdún méjì o wá rí o ìdí ẹ̀ tó fi gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ rèé o ǹjẹ́ o gbàgbọ́ wípé o ṣe alábàápàdé ọmọkùnrin gbéṣùmí yẹn nínú ìrìn àjò ẹ̀. ó pàdé ẹ̀. mo gbọ́ kọ́lọ́wájú wa ni ọ̀gbọ́n ni ní mábẹ́rẹ́ wọlé ọ̀rọ̀ kò dùn wọn mábẹ́rẹ́ wọ̀lú wọ́n kọ́ ọkọ ni wọ́n jí rọ̀kọ́ wọ́n kọ́ ọkọ ni wọ́n jí ràdá ẹ̀yin ìyá mi àjẹ́ o ẹ̀yin bẹ́ẹ̀ wọlé láìsí ẹ̀kù ẹ̀yin akọ́mọ́fọ́jú àná ẹ̀yin dà alágbáríkà o ẹ̀yin dà ẹ̀yin mọ̀ dé. ẹ̀yin ìyá mi àjẹ́ nítorí mi wà mú bọ́ọ̀lù o ẹ dákun ẹ dákun n ò fẹ́ kú ni o ẹ̀jẹ̀ yín náà mo sì mú wá ẹ bá ń sílẹ̀ ẹ bá ń sẹ́nà ó lu wọ̀ tí mo fẹ́ lu ẹ̀jẹ̀ rẹ̀ ní ẹjọ́ wa o ẹ bá kú ilẹ̀ ilẹ̀ kẹ̀kẹ́ atẹ́lí ilẹ̀ lè bá kẹ́kẹ́ yẹ sí òjò lọ́wọ́ lọ́wọ́ bí òjò lọ́wọ́ kàmúlẹ̀ ọjọ́ àkèrè bá pẹ̀lẹ̀ ọjọ́ rẹ̀ ní kẹrẹ̀pá. àwa là ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa là ń lùlù àsìkò fẹ́ẹ̀tì ra yé gangan gangan gangan gangan gangan àwa náà rè o àwa là ń ṣe bẹ́ẹ̀bẹ́ àwa náà rè o àwa là ń ṣe bẹ́ẹ̀bẹ́ àwa là ń lùlù ẹsìkò ṣéètì aráyé gangan gangan gangan gangan gangan. bọ́lá bẹ́ẹ̀gùn bá gbọ́ ní aṣọ ipa ọ̀dà ni pọ́lọ́dà. pọ́lọ́dà tí ẹ̀gùn bá bóbìnrin sọ̀rọ̀ oníjà pọ́lọ́dà. obìnrin gbóyè ooo ó gbóyè ooo ọ̀daràn báwọn. ọ̀daràn mọ̀ọ́dáràn wèrè wèrè. Ah, ah, mo dára ẹyin ìyá mi àjẹ sọ báyìí. ọbẹ̀ tàbá. Ah, mo gbé o mo gbé o tó sì jẹ́ pé wíìrì lè wo rẹ̀ wíìrì mọ̀ ẹ̀. ẹyin bàbá mi mà á lọ. wíìrì lè gbé wa mọ̀. ọbẹ̀ tà báwọn ọ̀dà ẹyin ìyá mi wíìrì lè wa tó sì jẹ́ pé èèwọ̀ kìíní wèrè lè wọ̀ kìíní yìí. Ah, àná mi yọ ah, kàṣà kàṣà ní àtúlẹ̀. Ah, bàbá ṣayọ ṣe orí pé o pàpà pàdé ẹ àmọ́ àṣàṣe ẹ̀ ó yọ wèrè sílẹ̀ ìdí ẹ̀ nìyẹn tí ò fi yẹ kí ẹ̀dá alààyè kankan máa rora ẹ̀pin tí ìṣòro àbí ìdààmú ráńpẹ́ bá dé. orí orí a máa jẹ́ kátẹ́gùn wọlé alámọ̀ ká lè kọ́ ààfin ńlá. bísádé dúpẹ́ lọ́wọ́ orí tiẹ̀ orí ò tàn wọ́n jẹ orí tan èmi jẹ gbogbo oògùn tó lò tó fi gbádùn tó fi sàn mi ò mọ̀ ọ́n bẹ́ẹ̀ òun lórí ni ó fi là tí ó fi lọ́lá tí ó fi lọ́là kódà òun ni ó fi wèlé ọba òòrà yé mi lóde. orí yín ètò yín jẹ o nítorí látìgbà tẹ ti sọ ìdí tẹ fi ń ṣọ́ òǹkú Bísádé lọ́wọ́ lẹ́sẹ̀ lèmi gan ò ti kí ń mójú kúrò lára wọn níjọ́ tí wọ́n jẹ oògùn yìí mi ò sùn. kí ló wọ́n kọ́ da ẹbu tó wà nínú àdó tẹ́gbẹ́ sórí àjà wọ́n dà jẹ. ẹni tó fà padà ayé ò ní gbé lọ nísìnyí ni wọ́n á pariwo. wọ́n jẹ ewu. ṣe lọ ibi orí fẹ́ gbé ni dé ṣe bí ọwọ́ gẹ́gẹ́ ní síwájú ijó orí làlàyàn mẹ́ni àkúnlẹ̀yàn òun ló forí ẹ̀ má ṣe rò pé èèyàn orí orí lẹ̀lẹ́jọ́ gbàǹjáre o olóríire o pẹ̀lẹ́. a sì dá mi lé wọn lórí. oògùn tó ń bá lò tára rẹ̀ fi yá kò kíyèsí torí tó lè yẹ oògùn yìí ni ó sọ ọbẹ̀ lọ́la tí ó sọ ọbẹ̀ lọ́la. Hmm. àṣẹ òrìṣà tí a bá ń bọ tí à lé ọmọdé nídìí ẹ̀ kò ní pẹ́ parun.

ṣàyọmí. mo ń dáhùn. o ò dẹ̀ parí ìtàn tó ń sọ fún mi lọ láàárọ̀ àbí ṣé máa mú obìnrin délé àwọn òbí mi níbi mi rè pé kí ló rí sàn ẹ. bẹ́ẹ̀ o dẹ̀ nígbà bá ọkọ náà bí ẹ ta ló wá bí ẹ àbí ẹ̀rù mi ṣe ń báyìí. rárá àmọ́ ìròyìn ò yé mi náà dáadáa. Bisa jadi, bisa bísádé ni. bísádé ni ẹ wọ. dájú mọ n bọ. máa bọ wá bọ. bọ́ọ̀dù sọ̀rọ̀ bọ́ọ̀dẹ bọ́ọ̀dẹ bọ́ọ̀dù bísádé. bọ́ọ̀dù èmi ni ẹ mi ò kú ara mi dẹ̀ ti àwò mi mí ni bísádé ni bọ́ọ̀dù ah, kí ló ń ṣẹlẹ̀ mi ò kú. bísádé. ẹ wo ara mi ti yá ẹ̀yin lè ṣàbí mi. aláàfin mi ni. ẹ dáàdì mi èmi ni. ẹ wo mo ti sọ. ẹ wo ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi látijọ́ ẹ ẹ orí mi orí mi ni. orí ló gbé bẹ́ẹ̀ ni orí ló gbé mi bọ́ mọ́ torí ọjọ́ ìwò àlàyé pọ̀ lórí ẹ̀ gan màá máa ṣàlàyé fún yín tó bá yá. orí dání sí là á gbé nílẹ̀ yìí la wà tá a ti ń dọ́là ní tiwa. Ah. Ah. Ah. Bísádé Bísádé ó ṣoríire yóò dáa fún ọ ojú ò ní tì ọ dáríjì mi foríjì mi mo forí mi bì ọ dákun bẹ́jọ́ ṣẹ́gun mo ṣe dáná rẹ̀ ilé sì jó oríjì mi ọ̀wá gẹ́lẹ́ tí mo ṣiṣẹ́ nǹkan làṣírí wá bẹ̀rẹ̀ sí í tú àwọn àríwí ọsibítù àrí ti dókítà bí wọ́n ṣe yọyún bí wọ́n ṣe ṣe gbogbo ẹ̀ mọ́dé ìdákun dáríjì mi ìwọ náà mọ̀ bí bá bọ́ ọmọ ẹ̀ àtọmọ ẹ̀ ṣe rí lọ́wọ́ mi wọ́n wọ́n púpọ̀ lọ́wọ́ mi dákun mo ṣí fìlà fẹ́lẹ́dá rẹ̀ bàbá ọ̀gbọ́n mo dọ̀bálẹ̀ fún mi. bàbá náà ẹ máa tán dọ̀bálẹ̀ fún un. Ah dáàdi eh, sẹ́rí eh, eh, ọlọ́run ọba nìkan ni ó ní àforíjì lọ́dọ̀ àti pé wípé ẹ tiẹ̀ lè wá bá mi pé kí n má bínú ó jẹ́ nǹkan ìwúrí àti ìdùnnú hmm. fún mi bàbá sẹ́rí hmm. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń sàkání ọ̀dọ̀ yín sí mi bí hmm. ìgbà téèyàn bá ju èkùrọ́ lu ẹlẹ́dẹ̀ ni ṣé ẹ mọ̀ pé ńlá ló ṣe tó tó ṣe bí o. ó rí mi ó rí mi ẹ̀ṣẹ̀ gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ pátápátá kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè wá sí ìmúṣẹ nígbèsè ayé mi ni hmm. eh, all the same sir lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ èmi náà ní ẹ̀bi tèmi. Eh, mọdé ò jẹ̀bi ẹ dájú mi sá. ò jẹ̀bi hmm. ò jẹ̀bi ò kárí. àbẹ̀gbọ́ ah, dáàdi ìwà. Ah, èkejì mi. ẹ tán bá mi súre fún ẹ ṣàdúrà fún. wọ́n ní ìkúnlẹ̀ jí wọ́n tán bù jọ ẹnu ijó ní ẹ tán bá mi ṣe fún. Eh. ojú àṣà ìrìbí tàwòdì rọrùn òní ríbi láyé ẹ. àmì jésù. ọjọ́ rẹ̀ ó dalẹ̀. àṣẹ o. ọ̀fọ̀ pawú. àmì jésù. ẹ̀mí rẹ̀ ó kù. àṣẹ àṣẹ. ó kárí láyé. gbogbo ẹjọ́ tí ọba òkè dá wa gbogbo ẹ̀ la ti gbà mọ́ra àti fi so sùn. ṣe é rí mọ́dé ìbá ti láǹfààní láti jókòó tì ń bí lónìí ṣùgbọ́n kí àkọọ́lẹ̀ àbúrò mi lè máa jẹ́ mímúṣẹ ẹ̀yìn wíìlì tọkọ lọ́fà tí mọ̀dé fi wà láàrin wa ẹ wá rí ọjà ìwọ́dà sísọ lójú eégún. àmọ́ ṣá mi ò mọ̀ wípé torí ọ̀rọ̀ ilẹ̀ ṣe pè mí ó ṣeé ṣe kí n ti sọ fún yín wípé mi ò nífẹ̀ẹ́ sí torí pé ẹ ká dálẹ̀ ká tó ṣáà oore kí ni ipa ṣèdí oore kí ni bisade ṣe fún ẹbí ṣé ti rọ́bà tàbáńtà tó pa fún wa pé òun lòún fọmọ wa lóyún táwa ń fa ìran ìran ìfọ a long time tó bá jẹ́ wípé a ti mọ̀ tọ́ láti lẹ̀ ni ó ṣeé ṣe kí gbogbo rúdurùdu yẹn má wáyé ah, àmọ́ nǹkan kan lè ti fi dèmi báyìí sá ìyẹn ni ọ̀rọ̀ wíìlì ọ̀rọ̀ òfin ni ẹni tó bá ní làákàyè ò ní sọ wípé ọ̀rọ̀ òfin bá wọ̀ àbí kí ni onímọ̀wé ìyá. <laughs> kẹ́ẹ̀nì mo rò mú bọ̀ sẹ́kù wọn ní òṣù ni. èso kú wọn. òde o èso. ọ̀rọ̀ ni ọ sọ. baba Jude ẹnikẹ́ni hmm. lọ́yà ṣe bí bàbá nǹkan kan náà lẹ́yìn jẹ́ ìyá kí lè mí hmm. ìyá kí lè mí ah, ọjọ́ burúkú ìṣùgbọ́n mi mú ọjọ́ tí mo padà lódìdí ọmọ. Ah. mara rokan mara rokan ṣé bí ọwọ́ mi báyìí ní tèmi la dákẹ́ sí hmm. ah, àtòkù àtàyàbọ̀ ẹ̀ ó ti dayé àtùwá. ó ti dayé àtùwá. títú títú títú títú títú títú mọ́ra àrùkà ó títú títú. ìbọn bá lọ́tún gbọ́ lọ́sí ọdún kílì mélòó ajá ńlá nítorí ṣe bá ń ṣọdún ni torí tòsí ibẹ̀ la wà. aṣọ ẹ̀rẹ̀ kiri ni ti tó. àwọn ẹlẹ́gìrì ni. ó gbé mi láti di ọmọ ọkọ ọmọ ọmọ ọmọ ṣáyé ṣáyé ṣáyé. wo ẹ wo wo wo ó ti tó ṣùgbọ́n ó tó tó ọdún mélòó ló fẹ́ fi sunkún ọ̀hún enough. mọ́mì ẹ má kì í mọ́ṣẹ́ gbọ́ lágbára ọlọ́run a ní rí ogun ẹkún mọ́ nínú ilé àti nínú ẹbí lápapọ̀ ṣe kẹ tó sọ̀rọ̀ lọ síbi tí ẹ sọ̀rọ̀ lọ yẹn èmi gan ti rò mo dẹ̀ ti pinnu lọ́kàn ara mi pé mi lẹ́tọ̀ọ́ sí nǹkan kan nínú inú ẹbí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ọmọ yín hmm, ní agbára ọlọ́run ẹ̀rẹ́rìn ayọ̀ lórí ẹ̀ láìpẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ rìn ayọ̀. ṣe gbọ́ ẹ ṣe wọ ẹ ah, um, uh, listen. ní sáde àbí kí ni mo mọdé. wá ọ̀rọ̀ tí. so ti lọ ni. bàbá àjọ ń wò tó ń lọ ni. ó ti lọ. Thank hmm. you ẹ fara yín balẹ̀ ó máa gbádùn. ó ti dákẹ́ ni. kò dákẹ́. ṣáyọ̀ ṣáyọ̀. sá. jọ wá. kí ló ń ṣe ń sìn. mo ń try láti sort out àwọn document kan ni. fi nǹkan tó ń ṣe yẹn lẹ̀ kó wá tọ́jú arákùnrin tó bá dẹ̀ ti jí kẹ mú síbi tí àwọn tó ti ń gbádùn wà ṣọ́rọ̀ mi yé ẹ. ó yẹ ẹjẹ àti tèmi. àtúndà ọ̀rẹ́ ìjọ ìjọ ìjọ ìjọ mi ó yà gbogbo ẹ̀yìn sùn ó yà sọ́yà rẹ̀. ìrírí fisa ìlú ìsúrí àfún ìrírí fisa. ẹ jìde. Fọyẹ́rì Fọyẹ́rì Fọyẹ́rì. Ìyá mẹ́ta. Sísí mi pẹ̀lẹ́. Láti ẹ̀yẹ sá. Mọ́mí, ṣé ọmọ ẹgbẹ́ mo ṣèlérí fún yín pé ọ̀rọ̀ ẹkún àti ìbànújẹ́ máa dópin nínú ilé? Ó wí bẹ́ẹ̀. Ọlọ́run ti gbàdúrà yín. Pàápàá lórí ọ̀rọ̀ ṣàyọ̀ bàbá wo sàn mí nà àwọn ni ọlọ́run lò láti mú omijé nínú kúrò lórí ọ̀rọ̀ ṣayọ. bísàdé níbi tó ń sọ yóò yé mi láyé mi ẹgbẹ́ bàbá ọ̀rọ̀ ẹ̀ ò yé mi. wo arábìnrin ní bí ọdún méjìdínlógún sẹ́yìn ni mo lọ bá wọn ṣe ọdún kélébé nílùú àjànà. ìlú àjànà bàbá kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ǹjẹ́ ní ìpadàbọ̀ ni mo ní kí n yà sígbó kí n já ewé kí n já egbò bí mo bá rí ọmọbìnrin ọmọ ọdún méjì nínú igbó tó ń lọ kò sí ohun tó mọ̀ kò lè sọ̀rọ̀ ju wípé ó mọ orúkọ ẹ̀ lọ bí mo ṣe wá gbé tí mo ní kí n já sí ìlú ká máa lọ ni mo bẹ̀rẹ̀ sí ní gbọ́rùn òǹgbọ̀ lọ́tún lọ́sì lọ́tún lọ́sì ní kálukú ń sáfìrí bí mo ṣe gbé lọ láti ìgbà yẹn nìyẹn àtìgbà náà ló ti wà lọ́dọ̀ mi tí mo ti ń tọ́jú ẹ̀. Eh, bàbá sí ọ̀rọ̀ yín ti dayọ̀ ah. bàbá ọ̀sán mi wọ́n mi ṣàyọ̀ mi mọ́mi ṣàyọ̀ yín rẹ̀. Ah! ṣàyọ̀ wọ́n mi ẹ̀ tí mo sọ̀rọ̀ ẹ fún ẹ rèé o ṣàyọ̀ yín kan náà rèé. la wà yìí o àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ọ̀hún lọ́dọ̀ mi náà ilé ìwọ ló sì ń jọ̀rọ̀ bí sábẹ́ lẹ́nu bí ẹni jẹ́sù yìí ò fẹ́ bá gbé èwo ló wàá ṣe o. ẹ bàbá mi ò gbọ́ ilé àbí rí